ọ̀rọ̀ ọ̀rọ̀ لا يا dá ọpẹ́ fún ọlọ́run ọba tó láàrẹ ga ọlọ́run ọba tí ó ṣe rọrùn fún wa láti bẹ̀rẹ̀ ààwẹ̀ rọ̀mọ́bọ́ọ̀n láti jọ́ta àti bẹ̀rẹ̀ mẹ́wàá alákọ̀ọ́kọ́ ló lọ àdúgbò mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì òun náà tún lọ àdúgbò ọwọ́ àdúgbò ìyá ọlọ́run ọlọ́run tó bá gbàdúrà wa tó bá rọ́ọ̀kù rẹ̀ eléyìí ló ṣe lọ́gbà eléyìí bá a ṣe tó ṣe ní ọlọ́run bá wa gbà àwọn wọ́n fi ìdí wa ṣàánú wa ní kára ń lọ́wọ́ kí lọ́kọ̀ náà. olùkọ́ ni nàbí ìrìkọ̀tẹ̀ nàbí bọ́ọ̀dì ni ẹ̀ẹ́ ṣọ́ọ̀tì balùwẹ̀ àwọn balùwẹ̀ na ìrìyẹn dẹ̀ nìyí wọ́n jẹ́ ìran kan nínú àwọn ànàsọ́rọ̀ àbí dáhùn bí nàsọ́rọ̀ ni wọ́n àdúrà lọ́wọ́ àwọn alárúbáwá ló lè bẹ̀rẹ̀ àwọn Yahudi ni o Yahudi ni o Yahudi ni o Yahudi ni o wọ́n jẹ́ ìjọ kan nínú àwọn Yahudi nínú Yahudi ìdílé mara àrùn tí ń bẹ ní ọdínà àrùn bẹ́ẹ̀ bọ wà ìdílé ẹgbẹ́ ẹ̀ka tí ń bẹ ní ọdínà ìmọ̀ àmùsùlẹ̀ yìí bá dáhùn bọ́ lọ́jọ́ ẹ̀dá ọ̀la. bàbá yẹn ló yá ah, nínú àwọn àdílé ìyàwó ní mẹ́tẹ̀ ẹ̀ta ọ̀yá nǹkan wá nàbí ọ̀rẹ́ ìlú bàánú ọ̀rẹ́ ìlú ọ̀dùnmẹ́rin. ọmọ jẹ ikọ̀ gbanagba ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ọ́ àti agbára rẹ̀ àti àjùlọ rẹ̀ ó dùn wọ́n. gbogbo àwọn sọ bí sọ agbára àti ọba gbọ́rọ̀ sílẹ̀ ọlọ́run wá ní ولولا أن كتب الله ọlọ́ni wà láwúlá tí kì í bá ṣe wípé a ń ṣàtàbá mọ́ àwọ̀ aláìní mọ̀lẹ̀jà láà pé ọlọ́run ọba ti kọ́ ẹ̀ tipẹ́tipẹ́ ló dára ẹ̀ pàtó nígbà tó ọlọ́run ti kọ́ síwájú ju olówó ayé tó máa bẹ síwájú ti lè ọlọ́run ní a ti kọ́ síbẹ̀ tí wọ́n jẹ sí ìdáyé fún òjì ìdí àti bàbá bàbá wọn ó padà ní wọn kú nínú ilé wọn ilẹ̀ á pẹ̀lú aburú àti ìgbàgbọ́dé wọn tí wọ́n ṣe làzábà ṣe dúnmíyá ìyá lọ́lọ́mọ̀ bá fi jẹ láyé. ẹ wá dàpọ̀ ṣé nílé wọn kúrò ní ẹ̀yẹ sékèéṣeyà ẹ̀ dáhùn sékèéṣeyà ìyàtọ̀ wá jẹ́ yà lórí tó sọ pé láàzábà ń ṣe dúnmíyá. ọlọ́ni àbá jẹ wọn yàrá yẹ ìyá ni ṣùgbọ́n ìyá ti yà lọ ìyá yẹn ti yà dójútì ìyá mi bẹ tó jù lọ kí ni ìyá mi ń tó jù lọ ọjà oríṣi ìyá mi ń jì táwọn àfọwọ́mùtà sí o nígbà láàbà òun ní dúníà ọlọ́run ọ̀bọ̀ ọ̀bá sí ìyá mi ń jì kàn jẹ́ wọn ṣùgbọ́n àkọọ́lẹ̀ ọlọ́run bò ní yàtọ̀ àlìjálá àlọ́ àmẹ́ ọlọ́run jẹ́ àmọ́ tọkọọ́lẹ̀ káàlẹ́ wàláwùlà. لأعذبهم في الدنيا بالصبر ọlọ́run ọba jẹ́ wọ́n ní àlàyé pẹ̀lú pé kí wọ́n sọ wọ́n lẹ́rú náà mọ̀ fún àròkọ. Ṣé ẹnu tí wọ́n lé wọn ń lé gáàsì ìdílé lọ́mọláyé àti fún ẹ̀dẹ̀ ẹ̀rú ewúrẹ́ burú. Ẹ̀ dáhùn ewúrẹ́ burú jù. À láyé àtúntò ni wọ́n ti rí ní ìlọ́mọláyé wọ́n sì wà láyé tí wọ́n bá jẹ ẹrú lóde ní òsì mọ́. Ẹrú òsì bí ẹni òsì láyé. Torí ẹrú òní ìtẹ̀kàn àti nítorí àjọyọ̀ ẹrú olówó ẹ̀yẹ. àti tó ní àtòun olówó ẹ̀kọ́ ẹni gbàgbé ìtàkàtà àti para wa lẹ́rìn ẹnìkan òbí máa dọ́mọ ayọ̀ kan lọ́la yẹ ọwọ́ àti ìtàkọ́ pọ̀ ọlọ́run kẹ́ púpọ̀ olówó ni nìkan pọ̀ ṣùgbọ́n ní ẹ̀mí ìmọ̀ sí dáadáa ẹ̀mí ìmọ̀ sí dáadáa. ìgbà tó wá kú wá sí yà wọ́n ní gbogbo ọ̀kan ní òun pátápátá ẹ̀rù ẹ̀rù náà gbogbo nǹkan ní ẹ̀rù náà. ó wá ní ọmọ fún mi ju nǹkan ẹ̀yọ̀ kan lọ́nà gbogbo òun kí ni fún lọ́rùn. kò yé ó ní ẹ̀rù yẹn ọmọ ṣùgbọ́n gbogbo pátápátá ẹ̀rù yẹn ìgbà àwọn òde wà sí ìyà jáde lọ́mọ bá bú ẹkún gbaragada èyí ọ̀rọ̀ ayé báyìí wọ́n wá dùn àwọn àpá àwọn àbá àti bàbá yẹn ló fi lé adá àti ọ̀rọ̀ láyé. Yọ̀rọ̀ pé tí màá ti sọ lórí pé gbogbo ohun tó wọ́n ní ìwọ nìkan kò kú. Ìkúlódì ẹrú tó ní ẹmọ ìjogún ẹrú. Ọlọ́run ti alẹ́. ẹ a tí èyí ṣe ẹrú tí wọ́n sọ di ẹrú ọmọ nàìjíríà tí wọ́n kàtí níbi àjò wọ́n wà lọ́wọ́ tó ń sòwò owó ẹrú owó nàìjíríà ó lè gbé lójoojúmọ́ ọkùnrin márùn-ún náà lọ́wọ́ pé wá tó sọ ní fún àwọn sọ àyìnbó yìí ń bẹ bá nínú ọmọ ní àti wà ń ta táwọn ní wọn dúró wọn wọn gba pásọtọ ọ̀rọ̀ ìgbà tó wọn ọlọlọ tó ní fún ẹsẹ̀ ìlú yà àwọn ní ìlọlẹ bá nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọn ṣe wọn àbáyé ayé wọn bẹ́ẹ̀ lọ wọn. ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا بالصبر pẹ̀lú pé kí wọ́n mú wọn jẹ ọba jẹ nínú ọ̀nà fún wọn àlọ́ tí pé ọ̀pẹ́ nù àwọn ìyàwó ìyá àwọn ìgbàgbọ́ òdòdó kan gbà tẹ̀lé ìgbà tí wọ́n máa mú àwọn ló bá lọ fọ́ tó ń dàgbà ọba ọba kún wọ́n á rí i pé òdìdí ọba kùn níbi tí kùn náà ti jọba wọ́n wà kọ́kọ́ ní ẹ̀ wọ́n wà kọ́kọ́ wọ́n sọ ní ìlànà. Dédé lọ́sọ́dọ̀ ànábì kò bá ànábì Aisha lórí. Tàbí àbá wà Bí Aisha kẹ́lí wa Aisha wọ̀ kí lè lè wà. Fáànù ti bá rọ́bì lè lè ti bá yìí. yóò wù ànábì. àyíká gbogbo dájú o ìgbàgbọ́ lọ́sọ̀rọ̀ ní gbogbo rà sí. gbàgbọ́dọ̀ dà nígbà Muhammad sọ̀rọ̀ àlẹ́ kan tó sọ kọ̀m̀pléyìn rẹ̀ alẹ́yìn ní ní ìpè ọ́ lọ sí ibi nítorí dájú lọ kí a ní ní ọ̀yàwó mo bẹ̀rẹ̀ tẹ̀ tó ń gba àwọn ará ẹ̀ ń gbèsè kan àti bí ẹ̀rọ àti ìgbẹ́rọ ló bá lọ́ọ́ gbà. torí pé ìjẹ gbígbà tó yẹ kí láyé lànà sọ yìí pé àlẹ́ ọ̀rọ̀ ó ní ọmọ òun lè san tóbi rẹ̀ ṣe fún pányányá ọzọ bẹ́ẹ̀ kò sí tó lè ṣe fún bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ tó wà ló ti san orí wọn kò san san ó kí bàbá rẹ̀ jẹ́ ń bọ̀ màdúmọ́tì olùyá rẹ̀ gbà ní tó bá wà rà tó dọmọ la bí padà ọ̀jẹ̀ fẹ́ lè ẹni ìdè ẹ̀ ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ẹni bá fẹ́ bò mí tí obìnrin bá tó ń bímọ olówó rẹ̀ ló tún lọ́wọ́ ẹ̀ rálẹ̀ òbí olówó ẹrú òun ló tún lọ́mọ tó ń bì tẹ́lẹ̀ bá náà wọ̀nyí agbára ó tún lè kó náà tó ti jẹ́ nígbà láàrin ìdíje bá ìṣọ́ ńlá rẹ̀ wọlé ọ̀sán gbogbo ẹgbẹ́ ìtajà ìlà àdúrà nínú ìyá àdúrà náà nínú. ولولا أن كتب الله عليهم الجزاء láti fi ọlọ́run ọba kìí bá ti fi ọlọ́run ọba ti tó lè fún wọn ṣe àlùjẹ́lá àwọn padà ṣẹlẹ̀ fún wọn láyé ìyá ni wọn

torí ìyá máa pé ọba ti kókò sí lè sùn ọjà ayẹ òun kan ló abẹ́rẹ́ ìka lọ lọ. torí pé tí ọba sí kú wa síbẹ̀ náà yẹ ọlọ́pàá tó mùsùlùmí ó ti ọ́ nígbà tó mú kiri. kí àdúrà tó máa ń ṣe ní ìgbè irú ọdún tí bàbá òun lò láyé tọ́lọ̀ ń dúró lòlò ìgbẹ́rọ ló kò wáyà kí ni bàbá rẹ lò láyé bàbá rẹ lò sẹ́wọ́n bí ìyá ṣùgbọ́n sẹ́wọ́n bí ìyá jẹ ìgbà tí ìgbà tí òun wà ti eighty nine jẹ́ òun wà ní ti kékeré kan after sixty lọ́lọ́run tó wá ṣe orin tí òun yóò lò láyé ló wà ó tẹ̀lé títí bí a ti tu hàn títí o si náà ó ṣe ọdún mẹ́rin ní àwọn olùdíje títí gbọ́n síbò pa ó jẹ́ àkọ́kọ́ gómìnà tí ó ṣe èyí sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀. ẹ wá ń ṣe ẹlẹ́ẹ̀kejì yìí lọ ti ó sì pàdé àbọ̀lọ̀ ilé gbé kó wọn ìgbà tó wá bẹ́ẹ̀ wọ́n tẹ́ wọ́n lè ló wọ́n á nípa ayé gùn tó báyìí. wọ́n dá amẹ́ríkà yìí wọ́n ti lu ibẹ̀ mọ́túárì wọn sọ. sọ́ọ̀bù ní alọ́dọ́ àlọ́ wọ́n dé nàìjíríà lọ́wọ́ àdúgbò ìgbé ẹ̀ wá rà lọ́wọ́ áfíà sixty lówó wá jẹ́ pọ̀ lórí ẹ̀jẹ̀ wá ń pọ̀ ẹni tí ń ta àárẹ̀ lọ́wọ́ tẹ́sí ní ọmọ

ẹ̀jọ̀ bí bàbá ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ ló ń bọ̀ bàbá ọlọ́pàá pàtó ọlọ́mọdé ìlú àwọn ìyá àwọn olùkọ́ nínú wa àwọn tó gbọ́dọ̀ bá jẹ́ ẹ̀jọ̀ bí wà wọ́pọ̀ ẹ̀wọ̀n tó háàdì náà káàdì bá tó pọ̀ ìrọ́ mi ò ọ̀rẹ́ déyà tọ́lá ẹgbẹ́ wá ọdẹ nìkan yóò dá ọlọ́ọ̀ òdúró ti wá ní kì í tó yẹ wọ̀ ẹgbẹ́ pọ̀ tó kú yóò ní fẹ́ràn o. ìgbà náà ni ọ̀rẹ́ tí kò fẹ́ ṣe pẹ́ńtẹ́ǹtì tí ọ̀rọ̀ àti ṣe pẹ́ńtẹ́ǹtì òbí ni wà wọn lè yóò wò kúrò ojú ẹgbẹ́ àwọn ọmọ ọjọ́ mú kíkì ọ̀rọ̀ ọjọ́ pẹ́ńtẹ́ǹtì nàìjíríà ọmọ ọjọ́ mú kíkì ó di pẹ́ńtẹ́ǹtì ní ìlú ìgbà tí èso ṣe nàìjíríà tó tún àti bá parí lóde olóyún jẹ́ pé ìyá ni olùdí ìyá olùdókòwò ìyá tó bá lè bá àyàn láyé torí gbogbo tó bá lè bá àyàn láyé ọlọ́run sì lè bá yàn lórí tọ́lá bá ti lẹ́yìn ọmọ rẹ̀ láì ní sọ ìrètí nù ìyá tí kú bá ti dé kòtò lèmi àwọn dókítà yìí ló ń fẹ́ sí àbúrò àti ọ̀sẹ̀ yẹn àtàbọ̀ máa ń fẹ́ àjọ àwọn àti kú bá ti dé. lọ́lọ́run ní láàzára ń gbé dùn níyà ní ìyá ìjà wọn ti làbà ti bàbá ní ká kó wọn lé o àwọn tí ọba ní wà ní ìdókòwò wọn pa wọn àwọn tí ọba wà láyé ọrụ wọn mọ ẹgbẹ́ wọn ó jẹ pẹ̀lẹ́ tán ti kú àwọn kó ti kú mọ wọn jẹmi wọn lò. láyé ìyá àdébìtì náà tó bóyá

àbá jẹ wọ́n yà láyé ìyà yẹn ní sábì àwọn ọ̀sìn ọ̀yà wa ń parí ẹ̀. ọlọ́mísẹ̀ wá rí ìyá sọ̀rọ̀ kò ní kéré o kò sí ìyá mi ìyá náà wọn lọ. lọ́mọdé ọlọ́run wà láàrú ọlọ́run ìyá aná fún wa lọ́rùn bọ́yá ìyá eléyàn lẹ́bi jẹ wọ́n ọba ọ̀kan máa jẹ wọ́n ìyá àti náà ń bẹ wọ́n jẹ ní jọ ọlọ́run má jẹ́ wá yá ọlọ́run ọba ká lè gba àwọn tó kò ṣe àbòsí tí àwọn yá nábò lọ́nà kò déédé níbẹ̀. láàrín ìjà láàrín ìjà ìwádìí ẹ̀rọ ìjà. ìyà bá a fi jẹ wọn láyé tá a dójú tì wọn. Záálíkà iye lè ta wá sọ jẹ̀yìn tí wọ́n jẹ lọ́nu. Òfin tó di dípò ṣe ní pé ṣáàkù lọ́ọ̀hà wọ́rọ̀ tó dà wọ́n yà ọ̀rọ̀. Tọ́lọ̀ bá tó ń lóun fẹ́ ní ìdàkejì làwọn ọ̀ṣọ́. Tọ́lọ̀ bá tí ẹ ṣe ní ìdàkejì rẹ̀ làwọn á ń ṣe. ṣáàkùnlọ́ha wọ́n ń yapa ọlọ́run wà lọ́sùnúnrà wọ́n ń yapa ìrìnsẹ̀ ọlọ́run dákùn nínú àwọn tí wọ́n tọ́ wọn pé ìṣúná náà ní sọ́ra fún wọn àwọn ti bẹ̀rẹ̀ wọ́n ti kò lè tó bá ti lọ ẹ ní ìgbà ní ọba mi ká ń kó bó bá lè fi yọ ẹ. àrùn dídà máa lẹ́yìn ìyẹn ìkàtúnjáde ó ní kùránì pé obìnrin máa ń ti ṣáìlì rẹ̀ gbà ó. Tá, sọ̀rọ̀. Ń lò ó. fún ẹlẹgbẹ́ náà lórí ìgbà nígbà tí òkú sínú kura nígbà tí àwọn ènìyàn ẹ̀sìn dúró báyìí wíìrì tí ń jẹun lára ọjà tó lọ tó torí ẹ̀sìn ẹ̀ torí pé ẹ̀sìn ní ẹ̀ka tí máa ní ọkàn àkọọ́lẹ̀ ń bẹ a máa padà ìyàdé ìta àwọn tí wọ́n àlófin bí wọ́n jẹ nínú ọ̀rìn ṣùgbọ́n tí gbogbo ẹ̀ tó ní wọ́n ṣùgbọ́n kan nígbà tí a ní gbogbo wa wọ́n lè ta sí ilẹ̀ bí ìdájọ́ ẹ̀sìn bá wá dé tí ọba ti ní wọ́n lọ́kàn pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn ìdájọ́ bọ̀ ìdájọ́ àní wá wọ́n ti rà ìlàtò lùkọ́dírì wọ́n ti rà ìlàtò arọ́fà tó bá yà wọ́n ti di nàhálù lùkọ́dírì nàhálù lùkọ́dírì ọlọ́mọdé aláàmọ́dé aláàmọ́ bíi wà lóra nígbà bí a ní ìyẹn lọ́pàá tó fi jọ́jẹ́ pé nínú àlùkò áánì àṣẹ pọ̀ wípé ẹ̀tẹ̀lé lọ́wọ́. وأطيعوا الله وأطيعوا الرسول بعد فعليه وأطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليكم وأطيعوا الله والرسول وأطيعوا وأطيعوا معاذ فإن توليتم من يدعو وأطيعوا الله والرسول ماذا عليك؟ ها والله Yeah. ما رأوا ما رأوا فلا وضع ولا يتبع قطع نوع

ومن ذلك بأنه شاق الله ورسوله ومن يشاقق الله ورسوله Gbogbo ẹni ọba ti gbọ́ràn sọ́nà lẹ́nu ó fi ọ̀rọ̀ tó ṣe. Gbogbo ẹni bá ti ń tẹ̀ láṣẹ ìránṣẹ́ Ọlọ́run ó ti tẹ̀ láṣẹ ọ̀rọ̀. gbogbo ẹni wọn ti lóhùn ní gbàgbà nẹbi onígbàgbà ránṣẹ́ ọlọpàá gbàgbà lọnà torí ta là ń pè ta ni rí ọgbọdọ ọba ló ti wá ànábì ta ni tó bá ti lóhùn ní gbà tọlọ náà ló gbà mọ ìlú tẹ ẹni àràbà fúlọ là. àkọ́jà أرسلنا من رسول إلا عن إذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءهم فاستغفروا ìyàtá fi jẹ wọ́n ìyàtá tún fi jẹ wọ́n ìyẹn lọ́rùn bí annahum bí sábàbí annahum ṣáàkùnlọ́ra wákọ̀túnra nítọ́fà tí wọ́n yàtọ̀ wọn wákọ̀túnra wọ́n yàtọ̀ àránṣẹ́ ọlọ́run àṣẹ́yí yàtọ̀ ọlọ́run yíyàtọ̀ àránṣẹ́ ọlọ́run àwọn ọ̀fà yàtọ̀ àránṣẹ́ tẹ̀lé ọlọ́run àti mímọ àtẹlẹ àbílí sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ìwà àdìgbò ọ̀sánlá àmọ́ ti sábà bíi kéèyàn ọ̀là nìyà ọ̀pọ̀ náà àwọn aṣíwájú wa ló ti bàjẹ́ wá lóko ìyá ó ní mo wu àtàlà mo wá ní sọ̀rọ̀ ẹ̀jẹ̀ lọ́nà ẹ̀jẹ̀ láàrin ẹbí tí méjèèjì ń wá bẹ́ẹ̀ lóyún àgbà pàlú kàkà kékeré ààyè bọ́lọ̀ ń sọ̀rọ̀ bọ̀. ìgbà wa sọ bẹ́ẹ̀ tán ọwọ́ àfi àyà yìí bẹ̀rẹ̀ ní pẹ́fà ní àṣìbáàdì yá bẹ̀rẹ̀ láti ní láàtọ́jà lòlùwà àbọ̀ lórí ìdáyà fún gbàdúrà ìbá àbẹ̀wò bá a bọ̀ lórí aláàmú lọ. فليحذر الذين

báyìí náà fún láàrin ara yín ọjà bí a ìbá àbò ìgbóhùnbá ọ̀ bẹ́ẹ̀ ni wọ́n tọ́jú bụ ìṣàfihàn muhammadu bẹ́ẹ̀ máa làákọ̀ mọ́ra yín lórí ẹ̀ẹ́dẹ̀dọ̀ làákọ̀ mọ́ra ẹ̀wọ̀n ní lọ. nítorí ṣe báyìí lè bá ẹja náà ẹ mọ̀ làkọ̀ mọ́ lọ. ọlọ́run kọ́ bí alámù lọ́wọ́ làbí lọ́yà pàṣẹ làlú náà ní kòmìnì wáwá àwọn tí wọ́n yọ pọ́rọ́pọ́rọ́ tó mọ̀ sí ìgbà táwọn ti gbẹ́gbẹ́ tí bá rọ̀ fún ara wọn mọ̀ mọ̀ wọ́n gbogbo oníyọ bọ́rọ́bọ́rọ́ ní ẹ̀mí ìjọmọ́lọ́mọ ọba lọ́wọ́ ọ̀lẹ̀ ìdárí lẹ́rìnà yóò bá lè tó gbogbo àwọn tí wọ́n ń jà pàṣẹ àlẹ́mí tí wọ́n sọ̀rọ̀ àwọn. wọ́n ní àánú sí bàhún fitna kí ló fi náà wọ́n bá dá wọn. ìyá àlùfáàdùn ìjìnlẹ̀ ló ń fi dínà ń bẹ̀ títí wàhálà ìyá yìí ló ń ṣe kọ́mọ̀tì tí wọ́n fẹ̀ mọ́kò láyé. fìtínà torí pé fìtínà òun ni kéèyàn máa bẹ lórí ẹ̀sìn ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga tó padà wá kí ẹ̀ ẹni fìtínà bá ti wá bá yọ padà sórí ibú láyé àti ọ̀sán rẹ̀ ní í yóò tó ń ọlọ́run níbi àdéhùn àmì tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ní nta tó fà tí wọ́n fi jẹ̀yà lọ́rùn ní wípé a nà mọ̀ wọ́n yà pa ọlọ́run wọ́n yà pa ìránṣẹ́ ọlọ́run wa máa ń rìn ìrìn ìrìn ìrìn. ẹni tí bá ti ń ya kan ọlọ́run bí ọ̀dọ́rọ̀ sí lẹ́nu ìyá ọlọ́run ọba ìgbé ìyá ọlọ́run ọba ìgbé kókó ọlọ́run ọba ìgbé sí ìyá rẹ̀. nígbà ṣe káàbì lẹ́tọ̀ọ́ sí ọlọ́run sùn máa dé bẹ́ẹ̀. ọlọ́run ọba kọ́lá rẹ̀ dáta ń wá sí àbúrò ìfún wa ní wa dúró ó ní ilé àgbáríkà àbùdọ́ ọlọ́run ti ما رجعتم من لينة أو تركتموها قائمة على رسولها فإن الله يؤمن dọ́là rẹ ga tó ti parí gbogbo nǹkan ọlọ́run wá ọmọ bá ti wá ní ó wà lẹ́nu wa. nígbà tí àwọn bàmínà bíi kí kíkọ̀ káwọn sí fẹ́ wọn táwọn mùsùlùmí bẹ̀rẹ̀ ní àwọn àbí wọn bẹ máa sáná sí nínú àwọn mùsùlùmí tí bá ti kó kúrò nílùú àwọn yóò padà náà nínú mùsùlùmí padà rẹ̀ tá a bá wá rẹ̀ tẹ̀wọ́n kí ẹni tí wọ́n fẹ́ kìí sọ̀rọ̀ ìyọ̀bọ̀ tẹwàárí bí àwọn yẹn lọ múlẹ̀ oko òní ni wọ́n múlẹ̀ dàbí ìwúra ẹgbẹ́ bàbá wa ń jọ múlẹ̀ oko ni ó wà gbin ọ̀pẹ ẹlòmí mẹ́wù síbẹ̀ náà ju bẹ́ẹ̀ lọ síbẹ̀ náà kọ́ báwọn náà ṣe torí náà kò sí ọrọ̀ ajé ọrọ̀ ajé mi ju

àìmọye aláìní mùsùlùmí rìn àtẹ bùkátà àwọn olùdíyà ààkùnrin nǹkan fi nǹkan ogun fún ẹ mo rò wálá yẹ mi ti àwọn kan wá ń sọ bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí kan pé ẹ má gbé má ọlọ́run wá ní pé ẹ máa kọ́kọ́ tó mílí hàn sí àwòká ọ̀ṣun náà ní níínà àwọn àfa oríṣi òsìrò sọ ń jẹ́ níínà ọ̀rọ̀ ti pọ̀ lórí ẹ̀ àwọn àjọ na dàbíbù ní jẹ́bẹ̀ tó bá ti yàtọ̀ sí ájúà àwọn kan ní rárá o òní ọ̀pẹ tó kù lọ sókè. èmi dé bí èèyàn bá lọ gé orí ó ti gé èso rẹ̀ dára yóò di ni ó kú àjọ yìí bọ́ bá wá láàrin ojú kan náà ló já sí sóti ẹ máa kọ́tọ́ akúnmí nàìjíríà èyíkéyìí tẹ́ ẹ bá nínú àwọn ọ̀pẹ ha ọ ìmọ̀ ara ha lórí ìpìlẹ̀ fábíkì ìdùnnú ìyọ̀ǹda ọlọ́run ọlọ́run ti kọ́ ọ̀lẹ̀ ẹ má bílé ara yín ẹ má bílé ìmọ̀ èyí pé ọba ti gbọ́ pẹ̀lú olùkó tó dáadáa gàdí mọ̀ lórí ilẹ̀ tọ́lọ̀ ti kọ́ pé gígé ní ọ̀lẹ̀ ẹ̀ẹ́dọ́ yé bàtọ́ àyà náà. mẹ́rin bàbá ọ̀tá akérèmí lé nàti àwọn ọmọ kéékèèké wọ́n bọ́ wájú fún lẹ́yìn ní lé nínú àwọn ọ̀pẹ dàbídò tẹ gé dàbídò orí rẹ̀ dà abẹ́ tí ẹ gé títí ha tàbí ẹ ti èbí ilẹ̀ àrà oṣù olè káfẹ́lẹ̀ ní igi èso ìyọ́wò ṣe ní láǹfààní ìlà eléyìí jẹ́ ẹ̀ní jí ẹ̀ní jì àwọn tí wọ́n bá wá gé kankan ẹmọ́ sílé mú wọn àti yọ̀ǹda ẹni tó wà òkè kan wọn ní gé ẹ̀fí ilẹ̀ àti yọ̀ǹda ẹ̀sìn sáàbù wọn àbọ̀ kí ni fún wọn nílò àwọn àǹfààní ìgbọ́rọ̀ tọ́lọ̀ rẹ̀ kí ló kó wàhálà báwọn tí wọ́n ń lé ní àìgbọ́rọ̀ tọ́lọ̀ rẹ̀ ẹ̀sìn múlá ọ̀sọ̀ bá ti tọ́ ọ wọ́n sọ bá ti délé ayé àwọn èèyàn mú mi wàhálà wá ṣẹlẹ̀ lójoojú iná ń ti sùkú pa ní ti sùkú pa wọ́n fẹ́ tọ́ ọmọ ẹja ní tọ́ ọmọ ní fò ní fò máa ta orí social media kàmùkàmù dé Dubai àwọn máa dé Dubai fún àwọn ọmọ ìgbà náà. níbi wọn ń ṣe ń ba àti ìdẹ́jú nàìjíríà ìjọba ti gbogbo fún òkun àpá nígbà tí tọmọ ọmọ tí ọmọ lọ ọmọ tí ọmọ irú wọn wá pọ̀ lọ káàrin táwọn ti dàjà tí ti dì gán wọn á sí orí máa kó ẹni tí ní ìgbìmọ̀. no money no life ọlọ́run sì ti parí ẹni tí ó lówó àtẹni tí ò ní lówó ọdún kọ́lá sí ìlú ọlọ́run ọ̀sẹ̀ tí ní náà sàyé wọ́n ti kọ́ ọmọ wo ọwọ́ rẹ̀ rẹ̀ orí ìjẹ́ tí ó lòun ṣe ńgbọ́ wá sọ bẹ́ńtọ̀ lẹ́ńtọ̀ bá ní àwọn kaba ní kaba ìlú mọ̀ kò sówó ìyọ́n tẹ bá bọ̀ ṣe tó wọ́n bá jáde tán àwọn ọ̀sán ni àwọn èyí tán bà àwọn kọ́kọ́ máa gba àwọn ètò yẹn nù. ìyọ́wọ́ bá wá lò lówó lọ́wọ́ á ṣe táìsì ẹ̀sìn á fọ́n táìsì tó bá sẹ́ńdì owó yóò ṣe ní bẹ́ẹ̀ náà ń fún kíní kan kọ́ máa gbé jẹ kọ́ máa tọ́lá ń kọ́lọ̀ ní kíní kan rẹ̀ láti kò gbà. àsọ̀rọ̀ rẹ̀ tó sọ fún bọ́ọ̀n owó àbí ń bẹ́ lù ú bìí. èyí ọ̀lẹ́ wo ọ̀rẹ́ ìdí oúnjẹ ọlọ́ọ̀lọ́mọ ayé yẹn tó ti lọ ọlọ́ọ̀lọ́mọ lọ àdánwò tó ti ṣe ó wá ní sọ fún ẹni owó ọ̀rẹ́ òun àwọn kéékèèké nígbà wá di pé wá ń fi bàbá rẹ wá wà pẹ̀lú àti ńlọ wẹ̀ lónìí wọ́n wá di pé ikú fẹ́ tó tó náà di pé á ah, ọwọ́ ti bà wọ́n ó dàbá àwọn ìdílé ìdílé lò ìdílé àná ńlá tó yẹ la kọ̀mọ́ntì kọ̀gbádùn wọ́n sọ fún bàbá rẹ̀ pé fásitì fóònù òun kí ẹni báyìí àtẹnudá kọ́ lọ́wọ́ sáàtì wọn àti láyé bá a mọ̀ ọ́ tó wọn bá sọ báyìí ọwọ́ àwọn olùwà rẹ̀ ẹ̀ǹdí wá fà wá ní okùgbé nígbà bá wá sí fún ìwà ayé àtọ̀nà ọ̀dọ́ méjì ara fún wọn níjọba ń lọ bọ́lọ́pàá. ìjọba ti ní tí kì í bá jẹ olóhùn ọmọdé ọ̀rẹ́ rẹ̀ lọ́rùn rẹ̀ ilé ìpínlẹ̀ yìí máa ní àwọn àbá rẹ̀ wọ́n rẹ̀ lọ́wọ́. ẹni ọlọ́run bá yọ̀ǹda fún ní oúnjẹ ẹni tí ọ̀yọ̀ǹda fún òní yìí wọ́n làbọ̀ ọlọ́ tuntun náà wọ́n tuntun orí máa ń ọkàn náà wọ́n wá bọ́lọ̀ bọ́lọ̀ tó o bá ti gbàgbọ́ lọ ju olóńgbò sí. ما قطعتم من لينة أو تكسروها طائرة على إثمها ọlọ́run ní fàájì yìí sí ní ìlànà eléyìí tẹ́ ẹgbẹ́ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run eré ìjẹ fi ilẹ̀ pẹ̀lú ọ̀nà ọlọ́run ọba inú alẹ́ wà ń bí ẹ̀sìn yìí kò sí ìlera kankan fún yìí lẹ́yìn ọba ti jẹ̀sí ṣe tán tó sì fojú tó ọ̀rọ̀ rẹ̀ máa já fún fún bí ní wàhálà ẹni tí máa àhálà nínú tí ní àwọn tẹ́ni ó tọlọ, tọ́lọ tó ń tọ́jú tí ń wọn lómi náà kó tèé sábà àárọ̀ tó fi dàgbà tó bá ní ni wọ́n ń gbélé rẹ̀ ní ìlú àwọn ìbàjẹ́ eléyìí tó bá báyìí tó lè kó ju sí wa kí ní ìlú ní pẹ́ káwọn ṣùgbọ́n yóò wá kí ọlọ́run ní àwọn akpòkì yóò dọ̀rọ̀ sí alẹ́ náà lọ́jọ́ dúkìá abẹ́ dúkìá tẹ́lẹ̀ àwọn àṣìṣẹ́ tó ní oúnjẹ bó ti wá bọ́ ọmọ lọ́wọ́ láyé àti àwọn ọmọkùnrin àbọ̀ ha ọlọ́run mọ̀já àwọn afáṣekú náà kàná ọlọ́run bí wọn náà báyà sọ wọn lọ pọ̀ bá tún bá ọ̀rà dòjútì máa bàbá àtọ̀rọ̀ ní nàìjíríà. àwọn ìgbà wọn ti sọ̀rọ̀ lórí àkọ́ ìgbà ìgbà ìgbà. ọ̀rọ̀ nípa ẹ̀lú ní àwọn ọlọ́run la bẹ́ẹ̀ kò lè àdéhùn àwọn tí lọ bá wọn ní àrùkọ àwọn àti ní nǹkan yóò jẹ wọn ṣe tọlọ wọn bá rẹ lọ ẹyà dojú ìyá dojú tí wá ń bẹ láyé àmọ́ bá fẹ́ láyé yẹ tó fẹ́ mú ọ̀rọ̀ kí ni mo ń ìtẹríba fọ́lọ́run ìgbàpà fọ́lọ́run ìgbàpà fọ́lọ́run ọ̀sánmi ọlọ́run wà ló ọlọ́run ọjà sọ ọlọ́run ló ti wá ní ìlú bẹ́ẹ̀. ẹ ìdájọ́ mi wá ń bọ̀ ìdájọ́ ńlá wà ní ọlọ́ba ó ń sábà yẹ wọn lọ sí lọ́wọ́ ọjọ́ ìgbàlódé ọlọ́run wà lọ́wọ́ bàbá ìgbà. lọ́la wọn láì débẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ alẹ́ láti dúró lórí arákùnrin bàbá rẹ̀ tó lè ẹni èjì ẹ̀ka ẹni náà ọ̀yàtà wàhálà fún mi. mo fẹ́ bèèrè nípa ọ̀rọ̀ yìí wọ́n kọ́kọ́ máa kí ó ti dàrú lọ. ọ̀rẹ́ àṣà máa sọ̀rọ̀ yóò padà yé lójú ọ̀rọ̀. Káka mi mẹ́rin ni wọ́n fi yóò àjẹ́ ẹ̀sìn oṣù sọ̀rọ̀. ẹjọ́ akọ́sí ìtọ́kọ̀ ọ̀dùn oṣù sọ̀rọ̀. yẹn bá ń kí mẹ́rin lálẹ́ yẹn bá ń kí bẹ́ẹ̀ lórí ìjọba ìgbésẹ̀ ìgbésẹ̀ tó bá jẹ́ pé ìmọ̀ àwọn ìgbìmọ̀ ara rẹ̀ ọ̀nà àti torí pé ẹ̀sùn ti fásitì ààyè fásitì lulẹ̀ dáàbò nípa ọ̀rọ̀ iná ìyàwó ti ní àtúnṣe káàtó ìjọba. ẹ rí i pé sábà sálámù àmì ìjà ń bára wa sọ̀rọ̀ ẹlẹ́mí ọgbà ọ̀tà ẹ̀yìn ti fásitì lulẹ̀ fásitì yẹn ni wàá gùn ó lè kó. tọ́ba rí bẹ́ẹ̀ nígbà tó ti di fásitì kẹ́kẹ́ mọ́ ti di lẹ̀ tó ti di kámẹ́rù ti di lẹ̀ tó ti di tọ́ba jẹ́ pé ìmọ̀ ọ̀hún قابل للعلم لا بد لكن لا بد بما تواجه أنه أو عبارة جريك بيع فأنت Hello, hello. Oh, mobile, I want to. No. dáàbò àwọn ọ̀gá yìí tó bá ti dáàbò àwọn ọ̀gá ó lọ́dọ̀ ọ̀rìyà hàn àìsà ọ̀rìyà muhammadu ẹ̀dẹ̀ yóò yẹ yà á yà á yà á yà á má wà má wà lọ ẹ yà á kọ́ ẹ lómi yìí. ṣáájú wa náà ń kí wọn ìyẹn bá wọn ṣe ń kí wọn kí wọn lé àwùjọ wa ìyẹn náà síbẹ̀ wà ọ̀yà wàá rí kò sùn wà. tọ́lá ìgbéyàwó. ẹni tí wàá fẹ́ ń bèèrè ọ̀rọ̀ sáà. ìjà nílẹ̀ ẹ̀ẹ́dùn ìyẹn ló lára fún un. àwọn tí wọ́n sọ wípé ẹ̀ẹ́dẹ́gbà ẹ̀ náà ti lẹ̀ ló bá wọn ìgbà wọn wọn ti gbà wọn bá wọn ṣùgbọ́n tó fi ebe rẹ̀ ní wàá ọ̀yà wọn ẹ̀ǹtọ̀dá kéèyàn máa ra àti kéèyàn bá lọ sùn mo ti dáhùn ẹ̀jẹ̀ mo ti dáhùn gbogbo ìwé mo ní kọ̀dá kéèyàn kó pàṣípààrọ̀ yẹn náà owó náà níjẹ́ ń pè ní dé báyìí bá kàdé níjẹ́ wọ́n ń ṣe ń jọ ẹ bá lẹ́wà tó ṣe fẹ́ ní ra ẹ̀ ní ra jẹ́ lé ní ilé wà jẹ́ ní ìdí ra ìdí owó lòún náà mọ́nì ìdí ẹ̀kọ́nọ́mì èdè pípa to everything man látòjú ọlọ́run bá ní ìfẹ́ kan. tí ó bá ló lọ ó lè lọ gẹta kó fi tó wá lè lọ tó bá tí èrò olórí ayò ìlú rẹ tó bá fi ra nǹkan kọ́ tó fi nǹkan owó ni gbogbo bí àti máa ya wọlé ayé wọn ní kí á fún yẹn tó tó owó àwọn òkè kí ló fi ṣe dúró ṣe sáà máa fi nǹkan ṣe dúró àti ló jẹ́ lọ abọ́kadà kí hàn lọ́kọ̀ kára àti tó ti fowó lẹ̀ àbí òfowó lẹ̀ ẹ̀ ajẹ́ náà o àwọn àmọ́gbọ́n ní ìgbẹ̀rún bọ́ọ̀ kájí àjẹ́jọ́ ẹ̀ sáwọn èèyàn orí ìgbẹ̀rún káàdì gbúdọ̀gbọ̀n àjẹ́jọ́ 1000 8000 léńjẹ léńjẹ báyìí ẹni ọba lọ máa ń lébi irú wa ẹni ọba sùn ìlú ẹni tó bẹ́ẹ̀ tẹ̀lé lọ́sàn ọlọ́wọ́ sàánú wa nàìjíríà ẹrú òjì máa bà á ẹni kan là ń jọ àwùjọ omi ní kíyàn tó ra aláìsí ní òdó rẹ wa ní ìdíwó ní ìdíwó mú wọn lé orí àrárá ìwọ wa sọ̀rọ̀ láìsí àtẹwà ẹgbẹ́ ìlọ́wọ́ àrà ìwọ tó ra láìsí bọ́ọ̀kì lẹ́rọ̀ jẹ́ bọ́ọ̀sẹ̀ kan yọ̀wá sọ pé yọ̀wá ara ìjà tẹ̀wà bó làwọn tí láì jà fọ́kàn tó jẹ tí láì jà wà láàbù mẹ́rin mẹ́rin rẹ̀ ẹ̀yìn ìdáàbò yẹ ọwọ́ yá. Àyọ̀bẹ̀ sọ̀rọ̀. Ṣé ẹ rí tí yàn bá ń ti ní ajé máa ń fi akọ ọṣẹ yìí akọ ọṣẹ ní òòrùn lójú ẹlẹ́sẹ̀ ń bí òun náà ẹni bá yóò bí lè lò akọ ọṣẹ ń tààrọ rí ẹni yàn ti ń fi láti ń àníyàn àti ìmọ̀títọ́ ní kótó bàjẹ́ genesis ti tètè ní ọkọ yẹn ní ẹsẹ̀ kò á yẹ kó yẹ kó yẹ kó ìyá pèrè ń pẹ́ gbà kó sinmi náà bá mi wá pè ní gbàgbọ́ yìí ìlú tó kì í tán gẹ́gẹ́ màsìmí láàrin rẹ̀ ó tó bẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe ìlú sí mi kì í ṣe ìlú pátì mi táwọn èèyàn yóò kì í síbi kan ó ti lọ sí síbi òní kó o bí ọjà kí ó bèrè lórí lórí káàtó wa sọ yìí pé tí ọba sálámà rẹ ẹ ọ̀kẹ́ báyìí ọ̀ gbọ́dọ̀ mọ́lá fún òṣìṣẹ́. ló wá ń kí wọn ká wọn ni àìmọ́ máa ń bọ̀ ọpọlọ tuntun nìkan náà nígbà wá kí ká fún un. bísíǹsì lábàrà dá tí ọkọ wa jápọ̀ ṣé ìyá lè lè mọ́ mi. wàá wọ́n máa fi ẹ̀sìn ìdájọ́ ara àti ìdílé àdájọ́ ẹ̀rọ ìlú pẹ̀lú ìlú ìkàdá ní ìkàdá ìyẹn kí òun ṣe lè ìkàdá ó máa ń ṣùnà táwọn èèyàn máa ronú sí èyí tí wọ́n wà ní gbogbo ibi pamọ́ ju ibi pamọ́ ju gbogbo ìfọ́n àtọ́wà àtọ́wà àpá ní kápọ̀ إذ عاملين ألم تر أن الأرض السماء وما bọ́ọ̀bá ti wá máa kó ní nǹkan ẹ̀ ń lẹ̀ ìdí wọ́n fi wá máa gba kí wọ́n ọ̀ ń lọ bá tọ́wọ́ wà lẹ̀ kí ìdẹ́nu mi lọ wá kí nǹkan mọ́ wà máa ní àwọn èèyàn la wọ́n náà má sì ní ara la tẹ́ ẹ ọlọ́run sọ̀rọ̀ fún aláwọ̀ àgbà yìí ní sáró yìí. áàfù ni wọ́n mú fún ìwọ́n mú lébi fi áàfù kejì kò sí ní kí lọ́la yóò tún sun ẹ wá láti kó ní ìgbòho ọjà lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́jọ́ mẹ́ta ní yóò wà ní àmọ́ kí wà nílẹ̀ tó ṣe tó ṣe àwọn tí ń bẹ lọ́tọ̀ àwọn tí ń bẹ lọ́tọ̀ kí wọ́n lọ sí iwájú mi báyìí lẹ́wà àdúgbò ẹ̀sùn mẹ́yìn ẹ dákun ẹ má bínú ẹ̀sùn mẹ́yìn ah, Allah ló ti jẹ́ ẹ̀wọ̀ ọjọ́ bí lọ